tarawih tarawih kò ní akàkùn pàtó sẹ́rí tarawih irun ni qiyam al-layl tó rú bẹ́ẹ̀ lágbà tó mo bá ti wọ̀ ẹni pé bẹ́ẹ̀ òru kàn ní ó ń já sí sallallahu alaihi wasallam àárín òru wọn kì ẹni pé irun tá anábì kì fi jọyìn sallallahu alaihi wasallam àárín òru ni so àtúntò náà ń dàpọ̀ yá ọkọ̀ àdín bẹ̀rẹ̀ òru ní sẹ́yìn náà mo sọ pé sallallahu alaihi wasallam ní ẹ̀yẹ́ bá ti bẹ́ẹ̀ àtúrà rẹ̀ wá afdal so so that pé ìbẹ̀rẹ̀ òru náà ọkọ̀ àdín bẹ̀rẹ̀ òru so so that ìgbà gbogbo náà èyí tí a bẹ̀rẹ̀ ru àti tí akínú àná na irun ru náà wọ́n ń pè na lẹ́yìn náà wọ́n ń pè wọ́n ti wọ́n ti ń pè ní tàràwíì iná nìkan tí mo sọ yìí so yìí so that èèyàn bá èèyàn bá di pé ó fẹ́ kí ó fẹ́ kí èyí ti bẹ̀rẹ̀ ni o àbí ni kò sí ò lè kí kò ní àlà kò ní àlà pé ìkànnì gbọ́dọ̀ kì ní bá lè kì ní ọlọ́run ni kọ́lí kìí ṣe ìdí lóru kọ́ ìdí kó kírun lóru tábà pé ìdí kó kírun lóru ẹ̀hìn ọ̀rẹ́ ìsìn náà kó ìdí lóru rárá kírun lóru nù kìyàm alikiyam ń lọ fún ìrún jọ ni iná àtàyà náà ni àyà kúmi lé lárakọlá kírun lóru kò fi díẹ̀ sùn so bẹ́ẹ̀ náà nàánú sẹ́kọ̀ sọ́lọ́ sọ́lọ́ máa ń kọ́ ọmọ ramadan èyí máa ń wáxtí sábà ń gbọ́fẹ́ láwọn àtàkọ́dọ̀ mi zambi ẹni tó máa ń so n tẹ́yàn bá lè kí i bẹ́ẹ̀ ni anabi sọ sani bi hadith sahihain hadith abi hurairah dala ni wani salatu layli masna masna fayada kashi ahadukum subha falyusali rakatan wahida yutiru biha ma qad salla irun tẹ́yàn tẹ́yàn kí lóru méjì méjì méjì lọ́jọ́ bẹ̀rẹ̀ òru ni ọjọ́ ní ní àmì òru ni o lọ́jọ́ parí òru ni méjì méjì ni yàrá kẹ́hìn masara masara sọ tẹ́yàn bá rí pé alifájà lè fẹ́ yọ kó tèmi fi rákà kan ṣe wítìrì sẹ́yìn kan níbi ọ̀sàkó iye kan sọlọ́sàn orí èyí ni àwọn ọ̀pọ̀lọpọ̀ onímọ̀ wà so yẹ kò sẹ́ni tó fi hádùn sí pé kí ni kọ́lá ń bẹ náà onímọ̀ tí pé thirty something so ibẹ̀ náà mi pé twenty something element ó fẹ́ bẹ́ẹ̀ lọ so ọ̀dọ̀ àmàlìkíyà thirty six níbi kọ́ọ̀lù mi so lọ́dọ̀ wọn níbi kọ́ọ̀lù mi lọ́dọ̀ wọn so thirteen níbi kọ́ọ̀lù mi lọ́dọ̀ wọn eleven so soye so bàbá sílágbà nínú Hanabila twenty three níbi kọ́ọ̀lù mi lọ́dọ̀ wọn so lọ́dọ̀ wọn àmọ̀ṣẹ́ lọ́dọ̀ wọn so pẹ̀lú wítìrì so lọ́dọ̀ àwọn ṣàfíà bẹ́ẹ̀ náà oríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ wọn náà ní rìwáyàt so lọ́dọ̀ hànàfíà náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ṣé kò sẹ́mi sọ rahimahullah kò sí àlàkà fún kò sí hàdùkà fún alákàkàtà àlekí torí pé àwọn nùsùsù wà nù alukur'an àti nù hadith mọ́tìlákọ̀ ọwọ́ mọ́tìlákọ̀ láì fi àlàsí ni so gẹ́rù mọ̀kànyádà so wà á mọ̀tà gẹ́rù mọ̀kàsọ́sọ̀ so yẹ sódà látara bẹ́ẹ̀ so kò sí kí ẹ̀ lè sọ pé kí n dákínlọ́ dáa wọn bá ní kí ló dájú ìtọ́ dájú kala wọn kí mọ́kànlá torí pé náà nàbì kíjú ànábì tó kí mẹ́tàlá ń kí mẹ́tàlá ń jọ mi ànábì kí mẹ́sàn-án jọ mi ànábì kí tàtí ń jọ mi ànábì kí méje ń jọ ànábì kí méje ń jọ mi ó bí ẹnu àwọn hadith wa sahih nínú kọ́ra nùsọ̀hẹ́ nínú kọ́ra nùsọ̀hẹ́ so nínú kọ́ra nùsọ̀hẹ́ Bukhari sọ̀rọ̀ ẹni sọ pé hadith wọn lálàáfíà ó so ṣùgbọ́n nítorí pé kò sí pé ó ní àlàkàn pàtó nù ṣùgbọ́n tánábì dún níwájú òun náà ní mọ́kànlá so èso ẹ wọn ní abdulayi yà pé owó ló dájú mọ́kànlá sọ pé èèyàn ọdẹ ẹ̀kan ẹgbẹ́ ọ̀dọ̀ kìí gbọdọ̀ mọ́kànlá kò sí ti ń yẹ bẹ́ẹ̀ ọlọ́run àbálá wa tó ní mọ̀.